الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح أفاني إليني علي لوري أنتي أتي يحث الإسلام على التواصل والتآلف ويحرم التقاطع والتهاجر أو ما يجر إليه بين المسلمين yẹn bá bí wá pé kí ni ìsìláàmù ni a máa ṣe tó ṣe wá lójú kòkòrò rẹ̀ tó ẹ̀ńkọ́rẹ́jì wa pé a máa ṣe ọ̀nì ká máa wára wa o ká máa súnmọ́ra wa o ká máa bára wa ṣàṣepọ̀ o ìsìláàmù iṣẹ́ sì máa ṣe tiẹ̀ máa ṣe tèmi o ìsìláàmù fẹ́ òun ni ká máa ní àjọṣepọ̀ láàrin ara wa kódà wọ́n ṣàrùrẹ́ mọ́tàkọ́ ọ̀sán à èyí ò nìkan kọ́ haramu ní sẹ̀ríà pé ìmáyàdì àṣàkọ́ọ̀tún àwọn sàhájò máa ṣe tiẹ̀ máa ṣe tèmi ẹlòmíì lórí ọ̀rọ̀ tí ò tó nǹkan kan ọ̀dọ̀ ọlọ́run kọ́dà lọ́dọ̀ èèyàn náà ń gbà mí ṣètàlìkì àmọ́ ọlọ́run èdè àwọn òṣìṣẹ́ kíra àwọn mọ́ lórí kíni ẹni tí ọ̀gá mọ̀ kọ́mọ̀ pé haramu lọ́lọ́run ṣe òdì níyàwó fún mùsùlùmí o àwọn máa ilé yìí náà mùsùlùmí òdì àti gbogbo ohun tí ọba lè fà sáàrin àwùjọ mùsùlùmí kọ̀ọ̀kan tí ó fà ní pé yóò fa ìbínú ara ẹni yóò fa ọ̀tẹ̀ gbogbo ara èèwọ̀ lọ́lọ́run ṣe o. ولذلك أمر الله بصلة الرحم وحذر من قطعها torí ìdí eléyìí ló ń ta kàkálẹ̀ yìí ntọ́lọ́ ń fẹ́ àwí èyí tó ṣe léèwọ̀ àṣàlàyé rẹ̀ ntọ́fà náà nù kọ́dà olúwa ṣe kìlọ̀ fún wa pé má gba okùn ẹbí o àbọ̀ rẹ̀ ò dá o kò sún èèyàn mọ́ ọlọ́run ó gbé èèyàn jìnnà sí ètò ọlọ́run ní o. وأمر بها الرسول صلى الله عليه وسلم ورغب فيها فيها kọ́dà òjíṣẹ́ ọlọ́run anábùwà muhammad sallallahu alayhi wa sallam bọ́lọ̀ ń pàṣẹ òun náà pa wá láṣẹ ká da ẹbí wa pọ̀. kódò ṣe wá lójú kòkòrò rẹ̀ ó sòwòrè tí ń bẹ fún wa ara ń tọ́ sọ fún wa ni pé anaha sábàbùn lè tó lè lọ́mọ́rí wọ́n sí àtẹ̀wéyì. ìmọ̀ adẹ́bí pọ̀ àròrè tí ime bẹ ń bẹ pé kí mẹ́mẹ́ o kí máa ṣàlékún o ẹ̀mí ọlọ́run fi hàn Muhammad sallallahu alaihi wa sallam alifawa ní sọmárì àlùkùdà alákọ̀ọ́kọ́. وجوب صلة الرحم والتغليظ في قطعها وجوب dandan ni o dandan ni kéèyàn da ẹbí rẹ̀ pọ̀ o kọ́ wa ń tí mọ̀lẹ́bí ó fi máa wà papọ̀ o orí dáadáa dandan ni kéèyàn ó ṣe bẹ́ẹ̀ o والتغليظ في قطعها àṣìká ló ń ta kà síwájú òun ni ntí ó lé tọ́lọ́ ń sọ pa ẹni tí ń bá ń já a okùn ẹbí. الثانية أن الواصل حقيقة ليس الذي يرد الصلة بل الذي يصل من قطعه ẹni tí ń da ẹbí pọ̀ òun kẹ́ni tí ń san ẹ̀san o wọ́n ṣe fún mi èmi náà ṣe fún wa ni wọn bá sì ṣe èmi náà ní ṣe kí èmi náà ní ṣe ní ọba kí mi èmi náà ní kí wọn ní ọba bùn mi èmi náà ní bùn wọn ní ọba wá mi wá èmi náà ní wá wọn lọ à ń wá wọn lọ torí páwọn náà ń wá mi ń kí wọn torí páwọn náà ń kí mi ọ̀ọ́dẹ́ bí pọ̀ o ò ní láàdá o ẹni ó ní láàdá pọ̀ dẹ́bí pọ̀ gan-an òun lẹni pé kéńgbà táwọn ẹbí tiẹ̀ ń sún sẹ́yìn òun wá ń sún mọ́ wọn wọ́n ń sa burú sí òun ń ṣe dáadáa sí wọn. الثالثة لكتا أن صلة الرحم سبب لزيادة الرزق وطول العمر àṣeyẹyìn ọdẹ bípọ ni máa fa kí àsìkí yìí ó lékún kódà àsìkí máa fa kẹmí yìí ó gbọn o. rọ́ọ̀bì ẹlẹ́ẹ̀kẹrin ádámù jawazi rọ́ọ̀dì alàlìsá àti àwòtàkùsìrì ìlúwàjìbá ti ìlmẹsìlẹ̀ ẹ̀kọ́ ńláńlá tá a tún kọ́ nù tá a kà yìí ni pé àṣekọ̀dá kéèyàn máa fi aburú san aburú nínú Islam o kọ̀dá o gbogbo ntọ́lọ̀ ń bá pè ń dáadáa pé kò ṣe ìwọ máa ṣe tiẹ̀ bí wọ́n bá ṣe tiẹ̀ ìwọ náà jẹ̀bi lọ́dọ̀ ọ̀nà kìí ṣe ẹ́fíùsì fún yàn ní pé àti ah, òye ń ṣe ntọ́lọ̀ ní ń ṣe òun ní kóun náà ṣe fún mi ah, ọ̀ràn di méjì nù o àwọn jẹ tiẹ̀ ibi yà tiẹ̀ ìwọ náà tó ń sẹ̀sán aburú tó ń fa aburú san aburú ìwọ náà jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run o torí náà ẹlẹ́pẹ̀jẹ́ àfẹ́sọ́ eléyìí náà níbi okùn ẹbí lèyí tá à ń sọ yìí àti àfáàní àti gbogbo ńsọ́lọ̀ ń bá pè ní ẹ̀sẹ̀ àfẹ́lẹ́ wájú báyìí àìsàn àìsàn ń bẹ̀ ò á ńgbà tí ò ti ṣe fún mi o èmi náà ò ní í ṣe dáadáa ní káwọ́ mú àṣẹ ọlọ́run àmúṣẹ àṣẹ olúwa fún wa ni pé káwa gbogbo bí mọ̀lẹ́bí wo ti máa wà papọ̀ ìfẹ́ lára ẹni ṣe lórí dáadáa lórí ntọ́lọ̀fẹ́ tí ó fi lè máa wà ní mọ̀lẹ́bí àti láwùjọ wa ìwà mọ́sàásì rọrùn bẹ́ẹ̀ fún wa. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين.